إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته àdúpẹ́ fún ọlọ́wọ́n ọba. ọlọ́wọ́n ọba tí ó tún kádàrà ìkójọpapọ̀ wa ní alẹ́ tòní lẹ́yìn tí àti túká níbi ọ̀sẹ̀ mélòó sẹ́yìn eléyìí tó yẹ pé èmi ò ní àǹfààní láti wà níbí láàrin bí àwọn ọ̀sẹ̀ mélòó sẹ́yìn ọlọ́wọ́n ọba náà ó tún wá ṣàánú wa ọlọ́wọ́n ọba tún kádàrá ìkójọ papọ̀ wa lálẹ́ tòní lẹ́yìn ìyapa ti ara eléyìí tí ó ti ṣẹlẹ̀ ọlọ́wọ́n bá tí ó ṣe orí fún wa ọlọ́wọ́n bá náà ni a dúpẹ́ fún ṣíṣẹ́kù wa tó wà ní nítòfi já sọpẹ́ òun náà ni pé ọlọ́wọ́n bá tẹ́ wa kù lórí Islam ọlọ́wọ́n bá tẹ́ wa kù lórí sunna eléyìí báyìí ni ṣíṣẹ́kù wa lórí òkè yẹpẹ̀ òun ló fi wúlò òun ló sì fi ṣàǹfààní ju àìmọ́sẹ́kù wa lọ. torí pé tí ìbá ṣe pa bá wà lórí súnà ni tí ìbá ṣe pa bá ṣe wà lórí ìsìláàmù ni àjẹsí pé sísẹ́kù tá a sẹ́kù lórí ilẹ̀ sísẹ́kù tí ò wúlò ni sísẹ́kù tó yẹ sí pé aburú òun náà ni ó jẹ́ fún wa àti fún àwọn ẹ̀dá yòókù náà ni so adúpẹ́ fọlọ́mọba tí ọlọ́mọba tí ó ṣe wá báyìí àlékún ìmọ̀ bẹ̀ lórí súnà ànábì sallallahu alayhi wa sallam abẹ́lọ́ba kí ọlọ́ba kí ọmọ jogún ẹ̀ fún wa. a jẹ́rìí pé kò sí ẹnì kankan tó tọ́ láti máa fún níjọsìn àyàfi ọlọ́wọ́n ọba nìkan a sì jẹ́rìí pé ànábì sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́wọ́n ọba ni òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni àlékún kí ọlọ́wọ́n ọba orí ajẹ́njẹ́ tán ọlọ́wọ́ bá kó bàbá nàbí sallallahu alayhi wa sallam àti àwọn aráalé ànábì sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olórí ojú ọ̀nà nàbí sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹdẹ kìyàmà. ọ̀rọ̀ tí a ń gbéyàwó òun náà ni ìdájọ́ bídáà láàrin àgbọ́yé àwọn onísúnnà àti àwọn alkhawarij ó nìkan tí a ń jọ ń gbéyàwó pẹ̀lú àwọn ẹ̀rí èlé tó wá sí pé ó fẹsẹ̀ múlẹ̀ látinú tírà Ọlọ́run Ọba tí sí al-Qur'anul bákan náà àti inú súnà anabi sallallahu alayhi wa sallam as-sahihatu thabita eléyìí tí ó lálàáfíà tó sì fẹsẹ̀ rinlẹ̀ bákan náà àti ní ìbámu sí àgbọ́yé àwọn sahaba ridwanullahi alayhim bákan náà àti ní ìbámu sí àgbọ́yé àwọn àgbàfà súnà tó yẹ sí wọ́n rìn lórí ìlànà anabi sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà kí ni àgbọ́yé bídà ní ìbámu sí bí a ṣe tó yìí òun náà ní nǹkan tí a ń gbéyàwó láàrin ara wa àti pé kí ni àgbọ́yé bídà lọ́dọ̀ àwọn alkhawarij àwọn atakfiriyun àwọn afa muhammad bin jabata ẹnìkan ti ẹ̀ kọ lẹ́tà kan sí mi lórí whatsapp ẹni ẹni kí n dákun tó lọ lọ́wọ́n bá kí yíyọ afa kú nínú kọ afa tí mo máa yìí kí yíyọ afa kú bí ọ̀rọ̀ ó Muhammad bin Ali Jabata ó nítorí pé kìí ṣe afa rárá wàláì ẹni yẹn kọ sí mi so èmi náà ti ti fẹ́ yọ àwọn owó tí èyí tó jábọ́ lẹ́nu mi lálẹ́ yìí àbá àti mi ti ń pè tẹ́lẹ̀ náà kìí ṣe pé àfa àtẹ̀sìn àfa táàkàmọ́ ń pera wa láwùjọ lásán ni mi ń gbà lérò pé àfa ẹ̀sìn nítorí kò dá kankan mà kò mọ kankan nínú àlámọ̀rí ẹ̀sìn yìí ṣèṣe bá ń tó bá sì ti jábọ́ lẹ́rìí mi tẹ́ bá ti má pè ní àfa nítorí wípé ó ju ìyàn lọ lọ́jú erí tí onímọ̀ọ́kàn fi ń pè bẹ́ẹ̀ ẹ̀ ọ̀dà sáà títí ọjọ́ orí lásán ni kìí ṣe títí mà àbáfà ẹ fẹ́ kí n yọ kú nítorí pé àwọn tí bá ń gbọ́ àwọn ò ní mọ̀ yí pé àáfà àtitọ́jú orí lásán ni mò ń pè é àwọn òrò bọ́yá èèyàn gbà pé àáfà ẹ̀sìn kan ni tó inshallah màá sì yọ màá yọ pẹ̀lú gbọ́lọ̀ tó kọ́lọ̀ bá kó sànù wa ọkùnrin Muhammad bin Ali Jabatai àtàwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ àgbọ́yé dídá àlọ́dọ̀ tiwọn náà tó fi yapa sí ahlu sunnah wal jama'a òun nìkan tá à ń gbé yẹ̀wò. alhamdulillah ìkan nínú àwọn ọmọ ẹ̀yà Abu Yasir kí ọlọ́run bá àlékẹ́lá kí ó bá wà pẹ̀lú wọn kí ọlọ́run bá kó bá wa san wọ́n lẹ́kàn rí wọ́n ti gbìyànjú gan-an fẹ́ẹ́ pé wọ́n ti kó oríṣiríṣi àwọn ẹ̀rí wá lọ́lọ́kan ọ̀jọ̀kan níbàámu sí bá a ń tó bọ̀ so alhamdulillah ọlọ́run kára pé mo ti gbọ́ mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ṣe ọ̀sẹ̀ méjì tí wọ́n ṣe ti ń jẹ́ ọjọ́ mẹ́rin mo ti gbọ́ gbogbo ẹ̀ látòkè délẹ̀ sòtọ́ yẹ sí pé wallahi ìgbà tí mò ń gbọ́ inú mi dẹ̀ ń dùn pé ah báwo ni ò bá ṣe dáa tó kó jẹ́ sí pé àwọn tí ń tẹ̀lé Muhammad bin Ali Jabata yìí báwo ni ọba ti da tó káwọn náà máa gbọ́ àwọn nǹkan wọ̀nyí kódà Imam Abu Hudhaifa níbi eléyìí tó gbẹ̀yìn lára nǹkan tí wọ́n sọ nìyẹn pé nínú nǹkan tí kà máa ń dún yàn fún àwọn ọmọ wọ̀nyí tí ń tẹ̀lé Muhammad bin Ali Jabata yìí pé wọn kì í gbọ́ ẹ wọn kì í gbọ́ ẹlòmíì ọkùnrin ti sóò kó wọn lẹ́rú ó ti sóò mú wọn ó ti kì wọ́n bá bẹ́ dépò wípé ó ti jẹ́ kó yọ wípé wọn àgbọ̀dọ̀ máa gbọ́ tẹnu míì má tòun nìkan ní ká máa gbọ́. ẹ dákun irú ìmúnisẹ wo nìyẹn báwo ni ẹ fẹ́ mọ̀nà báyìí tó nǹkan tó ń sọ nìyẹn pé báwo ni ẹ fẹ́ mọ̀nà nígbà tó bá jẹ́ sí pé tẹnìkan yìí náà lẹ́ ń gbọ́ onítòun nìkan ní kí máa gbọ́ ẹ má gbọ́ tẹnu míì ẹ dákun irú ìjẹ́lẹ́gbẹ́ wo ló tó báyìí tó yẹ bá ní sí sẹ́mi pé tó bá tiẹ̀ gbọ́ tẹlòmíì tó bá gbéyẹ̀wò tó bá gbéyẹ̀wò ó súnmọ́ kán kán fẹ́ mọ̀nà àmọ́ gbogbo ọ̀nà tó fi lè mọ̀nà pátá ló ti dí fún wọn àwọn ọmọ ènìyàn máa wá fi rí káàkiri wọ́n mọ̀ wá sọ ikú fún ọmọ lágídí àwọn olùgbọ́ ọ̀rọ̀ ń bí díà ní àwọn kì í gbọ́ ọ̀rọ̀ ń bí díà àwọn kì í ṣe kíníkẹ́ àbí wọ́n ní àbí bí àṣàṣì

tí e ń ṣe ọkùnrin jàbátá yìí kò sí bẹ́ẹ̀ òṣèlú ronú sáwọn nǹkan wọ̀nyẹn torí pé ah, àwọn ẹ̀rí yẹn ti clear jù ṣé wàá ní sè so eléyìí báyìí àmọ́ nǹkan tí ó ń jẹ́ nǹkan tó ń ba nínú jẹ́ jù ni pé àwọn ọmọ wọ̀nyí gbogbo ọ̀nà tábìlẹ̀ mọ̀nà òun náà ni ọ̀gá wọn náà ló ti dí mọ́ wọn ò ní gbọ́tẹ́ ní kankan àyàfi tẹni tí bá ń sọpọ́ọ̀tì ọ̀gá wọn jàbátá yìí títí ẹnìkan wọn máa gbọ́ ṣé bá nìsí ṣòlóbi jásí pé kò sọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ kò ní wọ̀n wọn létí ẹ̀yin jẹ́ ní aláìmọ̀kan ní ẹ̀ẹ́lẹ́ka ẹ̀ẹ́lẹ́kọ́ ẹ̀ẹ́dá kankan mọ̀ ojú yín dúdú gan táàbà tiẹ̀ tó sọ wípé bóyá àbí tàbá tiẹ̀ gbọ́ sí bẹ́ẹ̀ lè ń kà bóyá wọ́n máa kà wọ́n ní kà wọ́n ní ti kankan sáàjì Sunday kọ́ parí òun nìkan tẹ́bálì ìdíbi dájú bá ń tajà wọn àwọn ẹni tajà jàbàtà nìkan ló máa play àti àtúnfi ọmọ ti Ìbàdàn tó ń jẹ́ junior wa yẹn ọmọ Rọ̀ṣídì Ìbàdàn yẹn òun nìkan ló máa play àwọn méjèèjì nìkan náà ni so lẹ́yìn ẹ̀ wọn ní mi tán play mọ́ àyàfi tẹ́bálì ẹ̀ tó ní ìkànnì tó ń bẹ lọ́yọ̀ọ́. wọ́n ń pè láláṣẹ́ gbogbo àwọn eléyìí junior junior junior junior lẹ́yìn tiwa ni wàláhìn náà fi junior torí pé ọ̀rọ̀ ṣídìí ìdájọ́ tó lóun tó jẹ́ junior sáwà yìí òun tó sí ní ọ̀ aláṣẹ yìí náà fi ọ̀rọ̀ sì ní bí bí sílẹ̀ ló ṣe sáwà àwa yóò gbọ́dọ̀ ti sọ̀rọ̀ lanú lẹ̀ tó yẹ pé ìwọ àwọn àgbákò tó yẹ pé àwa gan la mastermind yẹ àwa gan la engineer ẹni tí àwa gẹ́la ẹnjìníà rẹ̀ àwa làwa ni architect tó design ẹ̀ so kí lọ́wọ́ mẹ́mọ̀ sọ kí lọ́wọ́ mẹ́mọ̀ sọ ṣùgbọ́n lọ́ba kó sànù wa ṣùgbọ́n bọ́ọ̀rọ̀ wọn ṣe rí nìyẹn tó nítorí ló fi jásí pé àwa tí a bá fẹ́ mọ súnà nínú tíra tí mo mú lọ́wọ́ yìí irshadu sari irshadu sari fi ṣẹ́hì súnà lil Barbahari sẹ́rù súnà alimami barbahari ni wọ́n kọ́ afaayi fadilatu sheikh al-allama ahmed bin yahya an-najmi àwọn ni wọ́n kọ sẹ́rù ẹ̀ wọ́n sàlàyé ẹ̀ wọ́n fọ́ sí wẹ́wẹ́ tí ó kọ sẹ́rù náà wọ́n pè ní irshadu sari fi sharhi sunna fi sharhi nínú tíra wọ́n bi afaayi léèrè gbàtí afaayi ń sọ̀rọ̀ ní abẹ́ ọ̀rọ̀ wáṣídà sèkọ́rọ̀ ní mọ́ṣídà sáàtì min al-umur tí alimami al-Barbahari ti tọ́sọ. bàtàbà wa ń ṣe ṣàrùkù ẹ̀ tó ń ṣàlàyé tó ń tu. so bàtà wọn sọ̀rọ̀ nípa wípé bẹ́ẹ̀ ṣe lè dá òdodo mà. wọ́n wá jẹ́ pé pé wọ́n wá bí àfa lè rí pé báwo la ṣe lè máa ma àwọn aláburú kankan àwọn ẹlẹ́gbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àbá wa tẹ́ bá fẹ́ ma àwọn ẹlẹ́gbẹ́ rẹ̀ fẹ́ ma àwọn oníbídà wọ́n ní nǹkan tẹ́sí ni pé ẹ lọ ẹ lọ bá àwọn tí wọ́n ti ṣe ẹgbẹ́ yẹn rí tí wọ́n túbá kú òǹbẹ̀ tí wọ́n ṣe mọ́ ọ̀dọ́ wọn nẹ́tí ló béèrè àwọn tí wọ́n ti ṣe ẹgbẹ́ yẹn rí tó wáyé pé wọ́n túbá kú òníbi ẹgbẹ́ yẹn tán ṣe mọ́ àwọn ni ẹ lọ béèrè lọ́dọ̀ wọn pé kí lọ́fà àtàfikún mẹ́ àwọn ni wọ́n lè ṣàlàyé nǹkan aburú tí ń bẹ́ẹ̀ so lóbi jẹ́ aburú àfáàjàbàtà àti àwọn anu rẹ̀ aburú Jabata àtàwọn anu rẹ̀ ẹni tó bá fẹ́ mọ̀ àwọn tó bá ti ṣe àkídà yìí rí tó bá ti kó ń bẹ̀ àwọn ní kí ẹ lọ bí ó dẹ̀ kéré nù wa tá a jòkó ìdí tó yẹ pé àti ṣe rí akàpẹ́ ń jura wa lọ ni ṣé ló fi jáde pé sẹ́ni náà tí ò lè ṣàlàyé èmi báyìí nínú àwọn tá a ti ṣe rí àwọn tá a ti ṣe rí tá àwọn mi báyìí tá a ti kó sínú aburú yìí akọ̀jà àwọn tí o ti ṣe rí táwọn bí lọ àbí so akàpẹ́ ń bẹ̀ jura wa lọ ni so kò sẹ́ni tí ò ní lè sọ yín ha wàláhi aláburú làfà yìí pẹ̀lú nǹkan báyìí pẹ̀lú nǹkan báyìí pẹ̀lú nǹkan báyìí pẹ̀lú nǹkan báyìí so téèyàn bá fẹ́ máa burú nǹkan kan àwọn tó bá ti ṣe nǹkan yẹn rí tó wá fi nǹkan yẹn lẹ̀ fẹ́ pàtì tán láwọn ò ṣe mọ́ tó túbá kú òǹbẹ tó túbá tó ṣe tẹ́wọ́bà tó ṣẹ́rí kú òǹbí nǹkan yẹn àwọn ènìyàn lọ bí léèrè ṣé ra nífi so ló fi jẹ́ sí pé ọlọ́run bá àlékẹ́ ọ̀sánú ẹni tó ń ma àtijọ́ onírògbó náà ni wọ́n ma àwa náà láwù àkídà yìí pẹ̀lú ògbó ọlọ́run inshallah àwa láwù àjẹkí ń wọná alhamdulillah ṣé ra nífi so àti ń wọná so kọ́ lọ́ba kó sànú torí pé oríṣiríṣi kọ́ lèèyàn receive lèèyàn ń gbà oríṣiríṣi ìpè lèèyàn ń gbà oríṣiríṣi ìpè lèèyàn ń gbà ṣé ra nífi sòtò yẹ pé èyàn dẹ̀ ń rí pé kíní yìí ó ń sèso rí ó ń sàǹfààní alhamdulillah sókè mẹ́fà náà dẹ̀ ni pé sọ Abu Yasir wọ́n ti gbìyànjú gan wọ́n ti tò oríṣiríṣi àwọn ẹ̀rí yẹn bá a ṣe ń tó bọ̀ bá a ṣe ń tó bọ̀ wọ́n ti mú Abu wọ́n ti mú ti Abdullahi ibn Abbas wa níbi tí wọ́n ti ń bí léèrè nínú Musannaf ibn Abi Shaybah tó ti ń bí léèrè wípé ìjà lè pẹ̀lú àwọn olórí wa ìjà lè pẹ̀lú wọn ṣe jihad tó sì jẹ́ sí pé wàkọ̀dí ahdafi wọ́n lè ti ṣe bídíà bídíà ti wà láwọn ti dá bídíà lẹ̀ ṣe ìjà lè pẹ̀lú wọn ṣe jihad tí Abdullahi bin Abbas tó ń sọ fún wọn wípé a ah, pẹ̀lú wọn torípé innama tujahidu ala nasirika fil akhirah torípé jihad tí wọ́n ń ṣe ó ń ṣe nítorí ìranka ẹ̀san tí wọ́n fẹ́ ní ní alkiyama ni àwọn ọ̀dẹ̀ máa ń ṣe jihadu tiwọn lórí ìranka ní tí wọ́n fẹ́ nínú ayé so abdullahi bin abbas jẹ́ kó yọrí pé tó ń ti pé àwọn àyímọ̀ yìí wọ́n ń ṣe bídà tó ń ti pé àwọn àyímọ̀ yìí wọ́n tẹ̀rí sínú bídà a lè pẹ̀lú wọn láti ṣe jihad a lè kó wọn láti lè jihad pẹ̀lú kèfèrí ǹjẹ́ tí Abdullahi ibn Abbas bá rí àwọn àyínmọ̀ yìí sí kèfèrí ni yóò ní ká kún kèfèrí lọ́wọ́ láti lọ sí jihad pẹ̀lú kèfèrí àbí kí àwa àti kèfèrí kájọ pawọ́pọ̀ lọ bá jà ẹ dákun irú jihad wo nìyẹn irú jihad nìyẹn àbí ìdàlúrú àbí jàgídíjàgan sọ́lọ́ wọn bọ́ràn yẹn lọ́wọ́ lórí ẹ̀ pé ẹ fẹ́ lọ gbógun táwọn kèfèrí ẹ fẹ́ lọ pa àwọn kèfèrí àwọn kèfèrí gan-an lẹ́tọ́ wọn jọ lọ́pa ṣebí kúkúrú ti ń bẹ lára àwọn eléyìí tẹ́fi ṣe jihad lára àwọn tẹ́fi ń ṣe jihad pẹ̀lú wọn ṣebí náà ni ń bẹ lára àwọn eléyìí náà ó sì pé àwọn tó yẹ kẹ́ ṣe jihad lé lórí lára àwọn làwọn eléyìí náà wà wọ́n ti mú iyì wá wọ́n ti ṣàlàyé ẹ̀ nípa wọ́n ti mú Abdullahi ibn Umar wá àti Abdullahi ibn Umar oríṣiríṣi àwọn àṣàr látọ̀dọ̀ rẹ̀ òun náà ti mú wa pàápàá jùlọ eléyìí tó ní í ṣe pẹ̀lú ìbálòpapọ̀ rẹ̀ pẹ̀lú nẹ́jìdá èyí tàbí sàlàyé sáájú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tàbí sáájú sàlàyé tẹ́lẹ̀ wọ́n tún mú wọn sàlàyé ẹ̀ nípo jọrẹ sí. bákan náà ìbálò rẹ̀ pẹ̀lú Hajjaj Yusuf asakọfi al Yusuf asakọfi èyí tó yẹ sí pé ìkan àwọn umara òní ìkan àwọn aláṣẹ mùsùlùmí ni tó lè jẹ́ pé alhajjaj bin yusuf asakọ́fì oníbídà ni kódà nasibiyu ni àwọn tí wọ́n máa ń kórìíra àwọn ará ilé ànábì tó jẹ́ ìdàkejì àwọn ṣíà ni wọ́n àwọn ṣíà máa ń nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì ní ìnífẹ̀ẹ́ tayọ àlà àwọn nasibiya àwọn nasiba àwọn máa kórìíra wọn bákan náà alhajjaj bin yusuf asakọ́fì kọ̀ọ̀rìjì ni nínú àwọn azari kọ̀lọ́wà gbogbo àwọn eléyìí ni wọ́n ti ṣàlàyé fún wa dáadáa ní bọ̀súwẹ́wẹ́ wọ́n ti ṣàlàyé ti Anas bin Malik radiyallahu anhu wọ́n ti ṣàlàyé ní iná fún wa wọ́n ti ṣàlàyé ti Abdullahi bin Mas'ud àwọn asaru tó wá látọ̀dọ̀ rẹ̀ wọ́n ti ṣàlàyé fún wa ní bọ̀súwẹ́wẹ́ ti Abu Sa'id al-Khudri wọ́n ti ṣàlàyé fún wa ní bọ̀súwẹ́wẹ́ ti Hasan àti Hussein ti Jaafar ìkànnì àwọn ọmọ Hasan ìkànnì àwọn Hussein tó ń sọ̀rọ̀ nípa bàbá rẹ̀ àwọn bàbá rẹ̀ méjèèjì yìí nípa kó wọ́n máa ń kírun lẹ́yìn Marwan tó jẹ́ pé Marwan yìí Ibn al yìí ó kó sí ọ̀pọ̀lọpọ̀ bídà wọ́n ti ṣàlàyé ẹ̀ náà nípa súwẹ́wẹ́ pé lára bídà àti Marwan ibn al-Hakam tó kó sí òun ní pé gan Marwan gan tó lè ó tún kọjú àwọn èèyàn lásìkò rẹ̀ pé ká má máa kí tahiyatul masjid nígbà tó ń bá ń ṣe khutba lọ́wọ́ wọ́n ti sàlàyé wọ́n àwọn ilé nífọ̀ọ́ sí wẹ́wẹ́ hadithul hawl hadithu àwọn tí wọ́n fẹ́ mú mi àbàtà lọ́jọ́ pé al-qiyama ṣé bá ní wọ́n ti sàlàyé àwọn eléyìí náà wọ́n ti sàlàyé ẹ̀ lóríṣiríṣi gan tí wọ́n kórí sí sí àwọn àlàyé wá lórí ẹ̀ sọ́dẹ̀ mú ọ̀rọ̀ àwọn àfáà súnà tí wọ́n tí wọ́n dúó déédé tí wọ́n dúó tán pẹ̀pẹ̀ sí súnà yìí sọ́dẹ̀ mú àwọn ọ̀rọ̀ wọn wá tàbí sàlàyé àwọn kìnìún wọ̀nyí nípò sí wọ́wẹ́. tó gba wẹ́lẹ̀ báyìí òun ni wọ́n ti sàlàyé fún wa fún àwọn eléyìí tá a ti ń sàlàyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún àwọn eléyìí tá a ti ń sàlàyé bọ̀ ṣé báyìí nìsín tó kódà láì tí parí ẹ̀ ó ti tó fún ẹni tó bá fẹ́ mọ̀nà kójú ẹ̀ ńlá pé ha subhanallah àwọn ẹ̀rí lélẹ́yìí àwọn ẹ̀rí lélẹ́yìí ẹni pé àti máa ń sọ àti máa ń sọ tá a bá ń ṣe àwọn bẹ́ẹ̀ bí àwọn lectures kékèké tó yẹ kí bẹ́ẹ̀ bí wákàtí méjì bí wákàtí mẹ́ta fẹ́kẹ́ invite yẹn níbi kan tá a máa ń sọ pé ẹ̀rí pọ̀ fún àwọn ọlọ́ọ̀ ẹ̀rí pọ̀ ẹjọ́ ìlànà àgbẹ̀ táìmù kí ń permit yẹn táìmù lè gbà yẹn láti tẹ́ra lẹ̀ ṣàlàyé àwọn ẹ̀rí yẹn láwọn lectures wọ̀nyẹn so èyẹ máa ń so máa ń kàyẹ̀ lára ha àwọn ẹ̀rí taa a keke wá kékèké yìí ẹ̀rí tá a jẹ́ mú wá yìí ẹ̀rí sì pọ̀ tó kù lẹ́yìn ah, ah, ẹ̀rí náà mọ́ pé àbí ẹ̀rí náà lẹ́sọ níjẹ́ òní náà ẹgbẹ́ gbígbà pé kan para gidi gan gidi gan ti fi a tàbá tàbá tàbá dánu dúró níbi torí àwọn sọ̀hábà débi kẹ́lẹ́ torí pé á padà dánu dúró lórí ẹ̀ ni á padà dánu dúró ni wàlọ́ọ̀dì pé à ó dàbí pé ẹja ti dánu dúró lórí tàwọn sọ̀hábà báyìí ẹja bọ́ sáwọn tó tẹ̀lé wọn kò yí bá ní sí so torí pé gbogbo eléyìí náà ó ti tó fẹ́ ni tí bá ń wá òdodo wàlọ́ọ̀dì tó bá yẹ kó òdodo ní wá ó ti tó fún so kọ́nà eléyìí tá à ń bá lọ òun náà ní tọrọ Abu Darda radiyallahu anhu yóò ti Abu Darda ìyàwó Umu Darda tó ń jọ fún wa pé lọ́jọ́ kan Abu Darda ó wọlé tó yẹ ti pé lẹ́jọ́ pé ọwọ́ àmọ́gbọ̀gbọ̀ ẹni tó ti múnú bí tínú ti bí gidi gan ìyàwó Umu àwọn ń bi Abu Darda léèrè pé kí ni tó fà tẹ́bí ń bínú tó báyìí so àbáwa Abu Darda radiyallahu anhu àwọn jẹ́ kó yọ̀ pé nǹkan tó fà náà ni pé nǹkan táwọn èèyàn ń ṣe láyé lónìí tó ń rí òun rí kankan nú ẹ̀ tọjọ eléyìí táwọn ń ṣe lásìkò ànábì sallallahu alaihi wasallam tàbí pé dákọlá yàwá sọ pé yàwá umu dàda sọ pé dákọlá àríyá abu dàda mọgbọban abu dàda wọlé tọmi lẹni tínú lẹni tó ti múnú bí tínú bí gan fakultu mo wá sọ fún abu pé malak kí ni ká tó ṣe é ìrẹ abu tó fi ń bínú tó báyìí kálíbà mọ̀ pé àwọn sọ̀hábà wọn kì í fọwọ́ kékeré mú bídà tóun ti bó ṣe lé lórí bídà tó yìí wọn lè tayọ àlà kí wọn fún ní ìdájọ́ tí bídà ò ṣe kíni ìdájọ́ tá a gbọ́dọ̀ fún bídà kẹ́ni torí pé ààrẹ mọ̀ pé abẹ́jẹ́ káwọn èèyàn mọ̀ pé bídà léwu ni bẹ́ẹ̀ ni tí ẹ bá fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé bídà léwu kò túmọ̀ sí pé wá gbé ìdájọ́ rẹ̀ tayọ ibi tọ́lọ́wọ́ àbùdàdà bínú gan ọwọ́ lẹ́yìn tí wọ́n múnú bí yàwọn bí léèrè pé kílódé kílódé ọkọ qala wallahi ma a'rifu fihim shay'an min amri muhammadin sallallahu alayhi wa sallam illa annahu yusalluna jami'an ó ní òun ọmọ nkẹkẹrẹ nínú àlámàrí ànábì wa muhammad tó gbé wá fún wa ẹ̀sìn min amri muhammad kí ni amri muhammad adin ẹ̀sìn tánàbí gbé wá ìní àlámàrí ẹ̀ e. ẹ́ eh? àbí fàájì ṣe bọ́ọ̀lù ànábì wa pè láyé ni ẹ́ eh? àbí káàdì lọ́wọ́ ta àbójẹ lọ́wọ́ jẹ kí ni amúrù muhammadu àdín alámàrí ẹ̀sìn yìí lọ́nà ọba àdíkẹ́lá ló gbélé ànẹ́bì lọ́wọ́ tọ́jú alámàrí ẹ̀ àbúdájá wa sọ fún ìyàwó rẹ̀ pé òun ò mọ̀ nǹkan kan nínú alámàrí ànẹ́bì sallallahu alaihi wasallam tí òun mọ̀ lásìkò ànẹ́bì táwọn ilé wa ṣẹ́kù lórí ẹ̀ tí wọ́n ti yí padà gbogbo ẹ̀ náà ti yí padà pátápátá illa ẹnu ẹyọ kẹ̀kẹ́ tó ń mọ̀ òun náà ní kí anáhùn ìsọ̀lúnà jẹ̀míàn ẹnu tó fi jọ anábì nínú gbogbo ẹ̀sìn ní pé wọ́n ń jẹ̀mọ́ tó ti lé tá a bá ti lé yọwọ́ òun jẹ̀mọ́ kú o gbogbo àlámọ̀rí ẹ̀sìn yòókù tó bá ti lé yọwọ́ pé kí ní jẹ̀mọ́ wọ́n ń ní jẹ̀mọ́ gbogbo àlámọ̀rí ẹ̀sìn yòókù wọ́n ṣe lọ́nà tí ó sí bídáyù ọ̀pọ̀lọpọ̀ bídíà ní bẹ̀lọ́ wọn ló fi jẹ́ pé Abu Darda sọ pé inú bí òun òun wọlé lẹ́yìn tí ń bínú torí pé òun ò tiẹ̀ rí kẹ̀kẹ́ tá pé wọ́n tiẹ̀ wájú ànábì lórí ẹ̀ gbogbo ẹ̀ nínú àlámọ̀ ní sábẹ́bí gbé wá báyìí wọ́n ń ya pani wọ́n ń ṣe lọ́nà míì tíwátọ̀ fọ́nà sábẹ́bí sọ́kọ́ sọ́ra ṣe ni ẹyọ kan tó ń máa nìkan kírun ní jàmá sùkọ́lọ̀ bá kí yóò sànù wa eléyìí báyìí náà Anas bin Malik náà sọ the same ṣéra ni ti pé ẹlùn kẹ́kẹ́ tó ń mà kán fi papọ̀ pẹ̀lú tànàbí sallallahu alaihi wasallam ní pé wọ́n ń pèrún wọ́n ń pèrún kún pé lẹ́yìn yóò gbogbo nǹkan tó kù ọ́ta kò sí ìrẹ́ta fi yapa ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ àwọn sọ̀hábà yìí rí wọ́n lọ́ yọ àdéhìn àjọyìn kọ́lọ́ ọba àdékẹ́lá kí ó bá wa yọ́nú sí gbogbo wọn gbogbo wọn kò sẹ́ni nu wọn tó pe àwọn èyí ní kèfèrí kò sẹ́ni nu wọn tó pe àwọn wọ̀nyí ní kéfèrè àti mú ti Anas bin Malik náà wá tí alimamu Zuhri tó láwọn wọlé tó Anas bin ní Damascus Anas bin Malik wá ń sọkún Anas bin Malik wá ń sun ẹkún àwọn béèrè pé kí ni nǹkan ti ń pawọ́ lẹ́kùn rẹ̀ Anas Anas wọ́n sọ pé ma a'rifu shay'an mimma adraktu illa hadhihi as-salah èmi ò máa ń kankan táwọn eléyìí ń ṣe máa lónìí tó jọ orú eléyìí tí mo bá lásìkò ànábì ju ìrún nìkan lọ èmi ọmọ nǹkan kan táwọn yìí ń ṣe láyé lónìí tọjọ ọmọ ilé táwọn bá tánàbí ń ṣe gbogbo ẹ̀rẹ́ ti yí padà ẹyọ kẹ́kẹ́ tí mọ̀mọ́ náà ní ìròyìn nìkan dé wàhábí sọlá ìròyìn náà táyì tó ń sọ yìí náà kọ̀dú yíyà wọ́n ti ra láre kìí sàsìkò tí wọ́n ń kí lásìkò ànẹ́bì ni wọ́n ń kí eléyìí báyìí tá a wá ń ṣàlàyé pé eléyìí yàtọ̀ sí pé kí a máa lọ́rùn lára lásán ní ti tòrò jù kọ́ mọ́ tètè kírun àwọn eléyìí báyìí wọ́n máa máa gbé ìrun kúrò ní àsìkò alwaqtul ikhtiyari àsìkò àkọ́kọ́ tá a sàlẹ́sà nì wọ́n máa máa gbẹ̀rún kù lásìkò yẹn wọ́n lọ gbé sí alwaktu ad-daruri àsìkò tí ìrún ti fẹ́ jáde bá bá ta náà abilikọ àsìkò ń gbẹ lọ́tọ́ káma fi gbé káma fi kí so dídá nìyẹn torí tẹ bá ti fẹ́lẹ̀ fún tẹ bá mẹ́lẹ̀ fún jàbàtà àtàwọn ọmọ ẹlẹ́yìn lọ́wọ́ ni à ó máa fi ti ẹ̀wọ́ ni à ah, kí ẹ máa lọ́rùn lára ẹ̀sẹ̀ ní kì í ṣe fídíà kí ẹ máa lọ́rùn lára àní ìǹkẹ́kẹ́ òye yín ni ẹ̀yin eyi ti yú àníwọ́n mú kòròkúnṣí lọ àbí tí àníwọ́n mú kòròkúnṣí tó fi eléyìí náà kó ara bídíà ìwọ́n mẹ́ ẹsẹ̀ ọmọ ìyàtọ̀ láàrin ẹsẹ̀ tí ese ju àníwọ́n mú ìwọ́tọ̀ ọmọ mọ̀gbọ́n pàtí mọ̀gbọ́n fi léyìí níwọ̀ jàbátá yìí níwọ̀ yìí wàláì ibi tí mo tún ti ń sùn tí mo <laughs> kíní lẹ́kṣọ̀ jàbàtà kan tẹ́ fẹ́mi jì máa ní lórí fóònù nítorí pé àti yọ̀bẹ sí iná ni kémi lè gé tí ó wúlò fẹ́mi ndémi omi kágbá kó o bá kémi lè gé. so ibi tó ti wá ń sọ̀rọ̀ ibi tó ti ń dáhùn léèrè ọwọ́ abúlé nípa pé tí ẹ lè kí jàmáà ẹ̀ méjì nínú mọ́sálásí kan náà tí a sì mọ̀ pé wọn kódà bẹ́ẹ̀ yẹn bá kí jàmáà ẹ̀ méjì nínú mọ́sálásí kan náà lọ́dọ̀ jàbàtà tó bá sọ fún ọ tó o bá ti gbọ́ ó ti di kèfèrí nù. pé ó kírun jàmá ẹlẹ́ẹ̀kejì ní mọ́sálásí kò sínú síra kẹkẹrẹ iláyé wàláì pé bẹ́ẹ̀ bá ti lè kírun ní jàmá kejì ní mọ́sálásí o tí ti ṣe fídíò tẹ́ bá ti wá wípé tí gbọ́ ti di kẹfẹ́ yìí nù wàláì ti ń pè yẹn kẹfẹ́ lóde èèyàn lẹ́yìn gbọ́gbọ́n kan bá yín kí jàmá méjì gbogbo tẹ́sí gbára lẹ́yìn àti padà bọ̀ wá bẹ́ẹ̀ ọlọ́run mú ọ gbogbo hadith gbẹgbára lé pé ọgbọdọ ki máa kejì ní mọ́sálásí dọ̀ọ́yì fún ní gbogbo ẹ̀ àwọn ahadith tó wípé ẹ tí fi tọ́ pé ní ìyọ̀lẹ́ jama méjì gbogbo gbogbo ẹ̀ sàlàyé fún

ó ní ó ní gbogbo wọn ti ní sọ̀hábà ni wọ́n ó ní sọ̀hábà ni alukọ́mà àti aswad ah, wàláyé ipe yẹn yìí olódò láyé nàbà gbogbo olódò mi patapata wọ́n ń pọ̀ ni ó gbogbo ni ibi tí mo ti sùn lọ́wọ́ báyìí tọ́ta sí ilé ìgbà mo ti tọ́ta níbi ní ọmọ ìlà bá ń wo nọ́mbà mi tó ti lọ yóò ó ní one oh eight ó ní one hour eight minutes one hour nítorí kọ́ ti bẹ̀rù náà mama bá ń yẹ my customer ni kò lè má bọ̀ sí mi lọ́wọ́ èyí náà ti mà yóò wú ikú mi ní sá. níbi nìkọ́sì tó ṣe ní ọ̀dọ̀ wa ń bẹ̀rù náà ni nígbà tọ́lọ́ ṣe tọ́lọ̀ lọ sí táàzíyà ẹni tó pè ní kéèbèrè ẹ̀dàkùn kí ẹ̀mọ́ ṣe táàzíyà kéèbèrè ó ní tó kú káfìrí ni bàbá tó kú kéèbèrè ni ọmọ ẹ̀ náà kéèbèrè òun náà ọwọ́ lọ sí táàzíyà ọmọ kéèbèrè lórí bàbá kéèbèrè tó kú ẹ̀yìn ti gbọ́ rí kí ṣe táàzíyà kéèbèrè ó sí táàzíyà ni tọ́ Ah, gbàtọ́ wá débẹ̀ tí àwọn tọ̀wọ́ wá dání kan sílẹ̀ pé ah, ọlọ́run mọ́ wa ọ̀lọ́pàá ti retí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò wọ́n bá dání kan sílẹ̀ ẹ̀bú bàtí ìjà bàtọ́ bọ̀ sọ̀rọ̀. ó ní adífi yẹn Bukhari ló gbà wá wípé kúnnà nàìjù àìkìmáyà wà súnmọ́ ẹ̀ka tọ́yà mìíràn níyàhà Bukhari ló gbà wá wà ní Bukhari àdìsà nàbì ni àdìsà nàbì wà láì àdìsà òsì ní Bukhari látọ̀kẹ̀dẹ́lẹ̀ kèyí àdéhùn asaru jarir bun abdullahi àtọ́bárí ni albajali jari jarir bun abdullahi albajali ìkànnà sọ̀hábà nàbì ni kéésà nàbì ló sọ̀rọ̀ yẹn rárá sọ̀hábì ló sọ kò lè sínú sọ̀rọ̀ bukhari látòkè nílẹ̀ jabata challenge rẹ̀ bá wá jáde ibi tó wà ní sọ̀rọ̀ bukhari tó bá ti wá jáde wá gba mọ́tò kan odidi mọ́tò kan kọ́kọ́rọ́ mọ́tò wàláyé agbèlè ọlọ́wọ́ báyìí mo fọlọ́ bá búra wàláyé mo fọlọ́ bá búra agbèlè kọ́kọ́rọ́ mọ́tò lé ọlọ́wọ́ tó bá rí kódà bó sálòkù àgbèyàn lọ́wọ́ <laughs> kódà bó ṣe tèmi tí mo ń ti káàkiri òun ìdí sàárà rẹ̀ fún wàláì mo fọlọ́ bàbúrà ẹni jàbàtà ó ti láǹfààní àti jẹ kọ́kọ́rọ́ mọ́tò báyìí o ibi tí àdìsí yẹn wà ló sọ yìí Bukhari bá wa jáde tó bá ti lè fún àjáde ló sọ wà gba kọ́kọ́rọ́ mọ́tò kan mọ́tò òkè mọ́tò wọ́n láwọn ọláwọn fún sim card ìjọba mi pè tọ ọláwọn náà tó fún jágà èròjà pé aṣọ ìjọba rẹ kó náà sí tó lè gbé lọlé tí ọba ṣe kónú ẹ. wàláhi Hadizu, asaru ibn albajali ni tó ti láyé fàánù bẹ́ẹ̀ ni pé ẹni yẹn ni tí ò dá kan mà ní tó tọrọ sí ń jáde ń bá ní so nítorí ẹ̀mí mi ni àwọn àjà eléyìí wọ́n yí ẹsẹ̀ ní ẹsẹ̀ ní kí ẹ máa lọ́rùn lára ẹsẹ̀ ní ṣàtọ̀ pé ìwọ́n fẹ́ máa yàtọ̀ láàrin ẹsẹ̀ àti bídẹ́ àjọ àlìmọ́mù Qurtubi lọ nǹkan tí wọ́n ń ṣe lásìkò Anas Maliki kìí ṣe wípé wọ́n ń lọ́rùn lára nítorò ju pé kásìkò orun tó ká mọ́ tètè kí lásìkò rẹ̀ kọ́ nínú nínú yẹn kọ́ wọ́n máa lọ gbé àsìkò yẹn lọ sí áhírù wákìtì rẹ̀ pé àsìkò táwọn ọmọ kí ń tàwọn nìyẹn dídá nìyẹn kéèsè alimami Qurtubi nìkan ló mú wa alimami Hafiz al-Hakami nínú tíra àwọn Ma'arijul Qabul àwọn náà mú wa kò yẹ báyìí nìsí nínú bídá yìí nínú bídá Marwaniya lọ́wà lásìkò Marwan náà ṣe nǹkan yìí sòkòlò ọ̀rọ̀ tí ó sànú wa àti mẹ́lẹ̀ wa insha Allah ńlá nǹkan tá a máa mú wa òun náà ni ọ̀rọ̀ tí alhassan wọ́n ní sáàlà àbàdàrdà rajulun alhassan sọ wípé ọkùnrin kan bí àbúdàrdà léèrè àbúdàrdà ọkùnrin kan bí léèrè faqala rahimakallah ọkùnrin wọn sọ fún àbúdàrdà pé kọ́lọ̀ nǹkan bá mi kí ọ àgbàfà àwọn ìkànnà àwọn sọ̀hábà yìí law anna rasulallahi sallallahu alaihi wasallam bayna azhurina káàkiri ẹ̀sọ́ pàdé ìbá ń bẹ láàrin wa báyìí náà ìbéèrè tó fẹ́ bí ọ̀rẹ́ yẹn o ìrẹ́ Abu tí wọ́n rí ànábì sójú tó yẹ pé ọmọ kíwà ànábì ni ọ́ káṣí ẹ̀ wá sọ pé ànábì sallallahu alaihi wasallam ń bẹ láàrin wa báyìí lásìkò tá a wà yìí hal kana yunkiru shay'an mimma nahnu alayhi tí yẹ takùn kankan nínú gbogbo táwa ń ṣe yìí sá tí wọ́n náà rò pé tànàbí gaba ń bẹ láàrin wa báyìí gbogbo táwa ń ṣe yìí sọ̀rọ̀ pé kò ní sọ̀pọ̀tì ẹ̀ sá sọ̀rọ̀ pé yóò takùn kankan nínú táwa ń ṣe yìí sá ẹni ń bi Abu Darda léèrè nìyẹn o pé káṣí pé ànábì wa ń bẹ láàrin wa báyìí pé ànábì ọ̀ takò kankan nínú nǹkan tá a wà lórí ẹ̀ta ń ṣe yìí. fagọ́dìbà inú bá bí Abu Darda wàṣítàdà ghadabuhu ìbínú Abu wa ní agbára gidi gan yá irú ọ̀rọ̀ jákujáku ni wọ́n sọ irú mẹ́sì sẹ́yìn wọlé lẹ́yìn inú bí gidi gan summa qala lẹ́yìn náà Abu Darda wa sọ pẹ̀lú ìbínú ìwà hàn kánà yára ìwúṣẹ́ mi máa tó alẹ́ sanabi mọ̀ nǹkan kánú kẹ́yìn ṣe rí bí ìjánabi irú tẹ́yìn ṣe ìjánabi ìjánabi mọ ìkankan mẹ́rin kò sí bára ìbá ń bẹ láyé yín lónìí kò sí kankan nù tẹ́ǹsì lónìí tánàbí òní takò tó ránàbí ọmọ kankan nù gbogbo tẹ́ǹsì yìí gbogbo ẹ̀ lẹ́sí yí padà. kálíbà mọ bí ọ̀rọ̀ yìí ṣe bí ó ṣe bí àbújá náà nínú tó níbi ẹ̀ ibi ibi ibi um, sẹ́ńtẹ́ǹsì mo kà yìí ọ̀rọ̀ tí mo kà yìí júmùlà tí mo kà yìí wọ́n wá fi question mark sẹ́yìn rẹ̀ wọ́n tún wá fi àìlámọ́tò tààjú àpẹ àmì péyàn ti mà ǹjẹ́ ànábì tiẹ̀ wọ́n ní ó ní wàhálì káàdà yáàrí bùsọ yà mímọ àtúmọlé ǹjẹ́ ànábì mọ nǹkan kẹrí ǹjẹ́ ànábì tiẹ̀ ànábì rí nǹkan kẹrí ní gbogbo tẹ́ǹsì ìṣá ká máa sọ pé tí yóò tiẹ̀ sakọyọ kan kò sí kankanu tẹ́ǹsì tọ́jọ tànábì mọ́ ẹ̀rí kan lásìkò àbúdá dánú o lásìkò sọ̀hábì nìyẹn o tẹ̀lé àwọn yóò sì fún nídàájọ́ tí jàbàtà ń fún yìí tí ẹni wọn máa ti sọ̀rọ̀ bídíà bí ìgbà pé bídíà ẹ̀jẹ̀ bí òun wà lálẹ́ ibi tọ́lọ́run rẹ́pọ̀ wá pa bídíà rẹ̀ ṣẹlẹ̀ níbi ẹ wàá múra kẹkẹkẹ ní tí ò sí lára ẹ̀sìn yọmọ á sọ so wọn bí wọn sọ bẹ́ẹ̀ àbúdáadáa wa tako pẹ̀lú ọ̀rọ̀ yìí pé anábì ò dá kẹkẹ mọ́ ní gbogbo ń tẹ̀ ń ṣe yìí o gbogbo ń tẹ̀ ń ṣe kò sí ṣé bá ní ti so tó ń ti bẹ́ẹ̀ Abu Darda ò ṣégé ni o kò pé àwọn wọ̀nyí ní kéèké yóò ṣe ń sàṣepọ̀ pẹ̀lú wọn òbí tó bá ti ní ẹ̀tọ́ kọ́ sàṣepọ̀ pẹ̀lú wọn ó sàṣepọ̀ pẹ̀lú wọn. bákan náà wa qala Mubarak ibn Fudala ìkànnì àwọn sálàf Mubarak ibn Fudala ìkànnì àwọn tàbíìn ni ó ní sọ́lá alhassan aljumata alhassan ó kí juma ń lè rè àbí ọba kíjú wà njọ kan gbà tó kíjú wà fún mẹjálà sàfàbákà alhassan kíjú wà sábà yìí ọba jòkó lọba bú jẹkún tí ẹ kíjú wà dákọ kó wá kí ẹkún mẹlẹ kọ mọ sún ẹkún tọba ń sunkún fàkílẹ lẹhùn ó wá bí alhassan léèrè pé máa yóò kí kàyà àbá sa'id kí ni nǹkan tó ń pa ọ lẹ́kún ìrà àbú naam alḥasan olùbásírì lélẹ̀ kejì hasan ti yẹ ali rọ́jọ́lá yìí wọ́n bí lẹ́yìn pé máa yìí kíkà yá àbá sàáyì kí ni gàtó ń pa ọ́ lẹ́kún ìrẹ̀ àbú sàáyì fàkọ́lẹ̀ tẹ̀lú múnà ní àìlẹ́lùbùkà alḥasan wọn sọ fún mi pé ẹ̀ ń bú mi pé mò ń sunkún ẹ̀yin sì mọ̀ pé mò ń sunkún wàlàwọ̀ anna rọ́jùlá mi nà muhajirina tọ́lá ẹ̀ tó sì jẹ́ pé tí ìkánú àwọn almuhajiru ìkánú àwọn sọ̀hábà nábì tó ti hijira pẹ̀lú ànábì láti Mákà lọ sí Madina tó ẹ pẹ́ nìkan nù wọn tí ó bá yọjú láti ẹnu ọ̀nà mọ́sálásí yìí tó wá yọjú wọnú mọ́sálásí tó rí tẹ́ǹsẹ̀ máa arafa shay'an mimma kanu alayhi ala ahdi rasulillahi

kò ní dá nǹkan kan mà táwa kọjọrú eléyìí tí wọ́n ṣe láyà nẹ́bì kí á in táwọn ń ṣe kọjọrú tẹ́yìn ṣe láyà nẹ́bì ni irú tẹ́yìn ṣe ní ṣe kọjọrú táwọn ṣe láyà nẹ́bì kò ní dá nǹkan mà. ó ní ما عرف شيئا مما كانوا عليه على عهد رسول الله صلى الله عليه وسلم مما أنتم اليوم عليه إلا قبلتكم هذه ẹnu kẹyọ kan tó lè mà náà ni kíbla yín tẹ kọjú sí òun lọ́jọ́ rú tẹ́lẹ̀ tán kọjú lásìkò ànábì àmọ́ bá a bá ní ká wòrán yín gan àfà oríṣiríṣi bíjà lẹ ti fi sí. so eléyìí báyìí ń jókòó yìí wá wípé lásìkò àwọn sálàfù wọ̀nyí oríṣiríṣi àwọn bíjà ò ní àwọn èèyàn ṣe tí wọ́n dẹ̀ rí wọn tòun ti bẹ́ẹ̀ kí ni wọ́n ní alhassan ṣe tán wọ́n ló kírun jùmọ̀ àtàn pẹ̀lú àwọn tígìnì pẹ̀lú àwọn tí ń sunkún lé lórí ó kí ojúmọ́ àtẹ́lẹ́wá lọ́wọ́ ń sunkún lára ìwà òpin à ewé la kíjú àti kí lọ́wọ́ fẹ̀rẹ̀ tí wà lọ́fẹ̀ẹ́ kún nígbà tá kíjú àti ẹ̀wá kán sẹ́kún lọ́wọ́ ni à ẹ̀yin sọ pé mo ṣe ń sunkún ọ̀rọ̀ yóò wá tọ́ sẹ́kún ni ẹ̀yin ò rí irun ẹ̀rí bẹ́ẹ̀ ti ń kírun ní ẹ̀rí bá ẹ̀rí bẹ́ẹ̀ ti yí owó fi padà ní. ìgbà tí máa mú tí máa mú ọmọ ṣe kúrúbà tí ó jókòó ní ìfìrìnfín ẹ̀rọ kí máa mẹ́rin jókòó wa kọ́kọ́ wa kọ́kọ́ ṣe kúrúbà kó wa jókòó ṣé pẹ́sẹ́ àrẹ́bí àmọ́ ìjòkó ṣe kútùbà dídí àánú bọ́sí ń ṣe ń gbà nìyẹn bọ́sí ń ṣe nígbà nì bọ́sí ń ṣe nìyẹn oríṣiríṣi àwọn ọmọ tó bá jẹ́ wọn ni wọ́n bá kírun lọ́ba ò ní bá wọn kírun mọ jẹ́rìí rẹ̀ ìwọ jàbàtà àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ tẹ́jọ ẹ ẹ ní bá wọn kírun yẹn ẹ ẹ ah, ń tàbí táǹkẹ̀ lọ sí lọ sí lọ máa tàbí táǹkẹ̀ aláì àrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn amẹ́rin tí wọ́n wá látòjòkú kí ẹ máa tàtòjòkú wá kí òun ní wàláì gbogbo mọ́sálásí ń kà látòjòkú tẹ́ ẹdí lọ́rin o kò sí mùsùlùmí kankan láyé tó lè kí àfìgbà tó bá kí lẹ́yìn jàbàtà wàláì. ẹ ọmọ tàdúgbò yìí náà ẹ wá dúró mọ́sálásí júbà sí mẹ́lá àdúgbò yìí wọn ní lọ kankan bẹ́ẹ̀ ó wàá kóra wọn sí mọ́tò kéèyàn tàti àdúgbò yìí bí mọ́sálásí júbà sí súnmọ́tò yìí kéèyàn máa lọ sáájì kàmpù kò sí mùsùlùmí kan wàláì kò sí mùsùlùmí kan ìka ti sọ fún wa rí ìmì àtàbọ̀ ń jà ni ó sọ fún wa pé ó ní gbogbo ẹnikẹ́ni tó wọ̀ bá ti rí ní júmọ́ à ń pè lábú gbèsè ó ní gbogbo ẹnikẹ́ni tó wọ̀ bá ti rí júmọ́ sọ̀rọ̀ ní ìyá ní wọn wàláì mo fọlọ́ búra kódà kódà ń jọ òpin ìdàbàtà yẹn tẹ̀ mí wàláì tó rà sùn débẹ̀ asundọ́rẹ̀ torí ẹ̀mọ̀ àwọn ìbéèrè kan bẹ́ẹ̀ tó lè kágbà kó o yẹn pé à àwọn tí àwọn tí wọ́n wá pè ń kébèrè ìjàmbá táwa rí wọn tí mùsùlùmí náà tó sì jẹ́ pé wọ́n ń ìrú ní nígbà tó bá ní ìjàmbá táwa náà lọ wọn. ọ padà jẹ́ ìjàmbá táwọn wàláì tẹwárí tí bá ṣe ń bá yẹn sọ̀rọ̀ báyìí yóò máa bá yín sọ̀rọ̀ pẹ̀lú àìlẹ́kọ̀ọ́ of the highest rank nígbà tí wọ́n gbé jàbàtà wọ́n gbé bóun fún kí ó bá jàbàtà sọ̀rọ̀ wàláì pé ẹ̀sà wọ́n tún ní kí n béèrè pé ah, wọ́n tún ní kí n béèrè pé mo kò lè béèrè bí wọ́n wàláì wọ́n lè gbé jàbàtà lẹ́nu tó bá ṣe ń sọ̀rọ̀ fún ọ báyìí ṣe ẹ̀ tó bóyá ní ẹ̀hẹ́ ṣé mo sẹ́yìn yẹn ọ̀sán àdàmọ̀ ti gbọ́ sẹ́yìn tí a bá ti wá lé ń lọ lọ́rùn pé àkùsà sàbí jẹun oníyìí dúró yàrá wàlẹ́ ìdí àbàdàn sọ fún yín nìyẹn tẹ́ ẹ bá ti lọ ọ̀rọ̀ àpò onírùta onírùtú ni mí ni pé kí n má bẹ̀rẹ̀ alámọ̀rí ẹ̀sìn mi dáadáa tẹ́ ẹ bá ti lè ń lọ nífun láti mọ̀ pé àwọn tí àwọn tí ó sọ pé tọ́wọ́ ẹ̀kọ́ ọmọ lẹ́yìn rẹ̀ ni kò ní lọ nífun rárá yóò kàn máa ní tó ìsáàlà ó ti gbọ́ ó ti yé gan wàlẹ́ ó ti yé ìlàkùnlá kẹrà ó ti yé gan ẹ máa wọ kí ló yé nídìí kí lẹ́ni ìsọ̀nsìn tó yé kí lẹ́ni ìsọ̀nsìn tó tó ti ń yé kí àwọn aláìsí àti àwọn ìjẹ aaa o ti clear gan àbújá iná gbọ́ sẹ́yìn náà ti gbọ́ báyìí tẹ́ gbọ́ ọ̀hún <laughs> pẹ̀lú oh, ta ní gbọ́ a ní bíbí tiẹ̀ ló pè mí àní àbí àwọn méjì ò lé àti bá àwọn yàrá dáṣọ ọ̀rọ̀ sí ó sì ní lágbó wọn tó ní kí n béèrè pé kó lè bá a mọ̀ pé òun fọ́rọ̀ òun béèrè àwọn àlọ́ òun nífò <laughs> because ah, o tẹru bẹ́ẹ̀ tí ó béèrè irú béèrè báwọn lọ́dọ̀ yàrá bàdá ọbẹ̀ gbàdájú kejì náà nù yóò ń wọn kèdè lulu yóò gbélé lọ́wọ́ ni ó kò tiẹ̀ jọ́ wọn gbé káàkiri mu. sùkẹ́rẹ́ bàyọ̀ bẹ̀ ni pé kéèyàn ti àti àwọn ọ̀nà ìdíje báyìí ó dìgbà tó bá tó dé ají kàbù tó tó kí ọ. kò dẹ̀ sí nǹkan kan ju wípé kò sí mùsùlùmí kankan lórí ilẹ̀ lọ ẹtí ọ̀dà sàn ju ọ̀dọ̀ wọn nìkan lọ. ló fi jẹ́ pé ń gbàtà gbàtí àti ń fa mọ́sálà yẹn lọ́wọ́ sọ́lọ́ ti ní kó ibi tí wọ́n ń là àwọn kú ọmọ ìjọ tí nǹkan kí òun júmọ̀ pẹ̀lú wọn mẹ́nìyàn àti kí òun yòókù pẹ̀lú wọn ọjọ́ ìmọ̀ wa lọ kí òun júmọ̀ ní legal study mo ti lọ kí òun júmọ̀ jọ wọn tàbí àwọn náà ti la kó mẹ́ngbà náà ní kíní wò tí kò tà lára náà èmi náà wá wò pé gbogbo ìmọ̀ màdúgbò yá gbogbo wọn ni mo mọ̀ oníbírí àti gbogbo wọn wọ́n wò pé mọ́sáàsì wo ni mọ̀rí láyé o mo wà lọ́rùn legal study ìkókó màmá mu bẹ̀ nígbà tá ẹ̀ ń tàbá ti màmá mu bẹ̀ a lè kí òun lẹ́yìn rẹ̀ Eh, èmi àwọn ọgbà bẹ́ẹ̀ o àmẹ́mi èmi ti gbà wọn torí yìí tá a máa ń sọ náà nù àmọ́ ọ̀rọ̀ táyì lò o n bá lọ kírun bẹ́ẹ̀ gbàdúrà kí báyìí mo bá pàdé àwọn tó yẹ hàn nù wọn ní níbo lèmi ti kírun júbà mo ní níbo ni ti lè kírun júbà <laughs> wàláì mo ní níbo ni ti lè kírun júbà mo ní tí ah, ló ń bí mí iná ó ní ẹ̀ ah, à torí pé òun mọ̀ pé ó ṣú ọ̀bẹ kò síbi náà ti lè kírun júmọ̀ lọ́rin ẹ̀yìn bídíà ni yóò ti kí bí èèyàn bá lè kí bẹ́ẹ̀ yẹn fẹ́ èèyàn nínú ọ̀run nìyẹn sọ pé èèyàn gó di kèfèrí ah, wàláì mo ní à ọ̀rọ̀ kúkú náà bá mi sọ yìí mo ní má mi sọ orúkọ báwọn sọ pé <laughs> sọ pé àtijọ́ gbọ́ àwọn ayé mọ́ náà so o lè bẹ́ẹ̀ mi sọ báwọn wọ́n sàn kọ́ mi ní ìbùmí lọ́dà ibi tí mo ti kírun juma mo jẹ́ sọ fún ọ ọ wà sọ tí màmú bẹ̀ kó sí fún mi nísì mo ní mo kírun juma So, ní lẹ́gà sọ́ọ̀dì sọ ọmọ màmá mu bẹ̀ ọ ló wọn mọ́nà bẹ̀ tí ah! <laughs> yóò kó sí fídíò àmì à yóò yóò sì kó sí tòótọ́ lọ́dọ̀ wa àgbà bó ìgbà tí yẹn ti la orí àwọn àgbákò yìí kalẹ̀ bó lò sí ní kó sí kan bẹ́ẹ̀ láwọn àgbákò ta là kalẹ̀ tí òní bọ́ lẹ́lẹ̀ àbí kò sí jàbàtà bó bá jí jàbàtà nìkan lọ́la kó yan àgbákò wàláhì bó bá jí lé tí ò bó ni ó kó sí kan bẹ́ẹ̀ níta bẹ́ẹ̀ máa ń ṣe nìyẹn wàláhì la àní kódà inú kan tí wọ́n fi inú kan tẹ́bi kàfárọ̀ mi ti pẹ́ kó tó di pé àwọn míì tó ń bẹ tó ń gbé káàkiri sí ẹ máa ń kan tẹ́bi kàfárọ̀ mi gbà yẹn ni wọ́n ní mo kírun lẹ́yìn máa maraba wàláì mọ̀ fọ́nà bàbúrà wọ́n ní ah, àpé ìdìgbò tó kírun lẹ́yìn mọ́ maraba. síbi ah. jàbàtà náà ní ti máa ń sọ jàbàtà ní ti ń gbé káàkiri àtàwọn ọmọ rẹ̀ tí mẹ́rin lẹ́mọ́ sọ pé kíyàn kírun lẹ́yìn oníbi díẹ̀ ọ̀sán ìlú oníbi díẹ̀ àpé ìran nìkan ni òní ní. Ah, ó ti wá dé pé mo kírun lẹ́yìn mọ́ maraba mo tó wá ń di kèfèrí. wàláhi làwọn wọ́n ní mo kírun lẹ́yìn mọ́ maraba lára àwọn kan tí mo kó sínú. tó ẹnjìníà ọwọ́ ara nǹkan tó sọ fún ẹnjìníà ẹnjìníà ẹnjìníà dídí pè mí lórí ọ̀rọ̀ yẹn ni pé ṣé mo kírun lẹ́yìn mọ́ maraba mo ní àkọ́kọ́ ni pé àkọ́kọ́ ni pé èmi ò kírun lẹ́yìn mọ́ maraba náà àti pé o kírun lẹ́yìn mọ́ maraba èmi lè kí lẹ́yìn mọ́ maraba dáadáa bẹ́ẹ̀ ní tí wọ́n béèrè wọn ọ̀sẹ̀lẹ̀ kí n dáhùn béèrè pé kọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kéde pé mi ń kí ẹ ọ̀rọ̀ náà àmọ́ pé mo kí n kírun lẹ́yìn mọ́ maraba rí láyé àmọ́ kéde pé ń lé kí o àti ọ̀dà tá a sọ pé kí n bá sọ pé nkí ni ẹ máa bá kọ́ máa darí pé àwọn yóò tó máa gbọ́ pé n lè kí kọ́ mo lè kí o ẹ̀hẹ́ torí wọn kì í ṣe kèfé yóò àbí ẹ̀hẹ́ mo èmi lè kí o bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ yìí ń ṣe èmi àtọ́ ẹnìkan nù wọn lájọ pàdé ní mọ́ṣáláṣí mara bàbá ọ̀dà sábà yìí sì tẹ́sí máa pé ìmọ̀ maraba ṣe pé irun júbà náà wọ́n máa ń kí fún wọn ní maraba ṣe pé nínú maraba wọ́n ní ẹni tí máa ń kí irun irun mara àrùn so ẹ̀yin bàbá òun lèmi ti wá kí nígbà tó wọ́n lọ pé ó ní mo kí lẹ́yìn máa mara wa kí ni problem yìí pípù yìí náà ẹ̀rọ kúndé bá tiẹ̀ wá kí lẹ́yìn máa mara bá kájà wá sọ pé máa mara bá tiẹ̀ wá jẹ́ kèfèrí náà lọ́dọ̀ yín kájà wá pé kájà wá kọ́ra nínú ẹ̀sìn wá jẹ́ kèfèrí mo wá kí lẹ́yìn tí mo ti di kèfèrí nìyẹn pé mo kí lẹ́yìn kèfèrí ṣé bí òun nìyí ní àbí ṣé yẹn kí lẹ́yìn kèfèrí sọ̀rọ̀ ní kèfèrí mo ti ṣe kúkúrú nìyẹn ṣùgbọ́n ọba kó sànù wa ebi àwọn sọ̀hábà lárí pé èèyàn kírun pẹ̀lú wọn kí jùmọ̀ àtàn ní ṣogbọ́n ni wọ́n ń bí léèrè pé kí ló dé ó ní à ó ní nǹkan tó ń pa àwọn lẹ́kùn ni pé gbogbo bẹ́ẹ̀ yẹn ń ṣe yìí táwọn sọ̀hábà tí wọ́n jẹ́ tí wọ́n ti hijira pẹ̀lú anábì sallallahu alaihi wasallam àsìkò anábì tẹ́bá láǹfààní àti yọjú láti ẹ̀rọ ọ̀nàmọ́ta tẹ́bá rí wọn ní ma nǹkan kan tó papọ̀ mọ́nù kẹta ń ṣe lásìkò anábì tó ń ti bẹ́ẹ̀ ó ń kírun pẹ̀lú wọn bá tẹ̀kọ́ kírun tán ní ṣogbọ́n yìí ẹ̀jẹ̀ ọ̀nà tán eléyìí ni báwọn sọ̀hábà gbogbo bọ́tí máa ń lò nìyẹn pẹ̀lú àwọn èèyàn lásìkò tiwọn tí ò sẹ́ni kankan náà àwọn sọ̀hábà tó yẹ sí pé ó pe àwọn èèyàn ní kèfèrí pẹ̀lú àwọn bídíà tí wọ́n ṣe gbogbo ilé báyìí òun làwọn nǹkan tí a ti ń tò tá ń ṣàlàyé tá ń tò ní fọ̀síwẹ́wẹ́ ẹ dákun ta wá ní àfa jàbàtà tá ní jàbàtà jàre tàbí mo ti mọ fẹ́ yọ àfa ọlọ́yẹ ìmọ̀ àmọ́ ìgbà tí kí ni mọ̀ mi lẹ́nu èmi ní ìpìlẹ̀ àfa jàbàtà tẹ́lẹ̀ bá ó yẹ ẹni mo sọ pé ní o máa pè bẹ́ẹ̀ ẹni mọ̀ pé àfa àti ti ó jù mí lọ lọ́jọ́ orí mi ò kéde tàfa àti ma o ẹtí ọ̀nà náà máa ń ṣe kéde tàfa àti ma kò kò súnmọ́ mọ̀ rárá ó jìnà sí màgà bẹ̀dẹ̀ ẹ̀ so bẹ́ẹ̀ mo fẹ́ yọ torí àkíyèsí náà pè mí sí pé káwọn yẹn àwọn yẹn ti ń gbọ́ àwọn onímọ̀ pé tọ́jú eré ni mo fi ń pè láàfà ìgbà pé yẹn ń dá yẹn pè lèmi fi ń pè bẹ́ẹ̀ ẹtí ọ̀nà náà so mò ń ṣe mi ẹ̀ẹ́dì àwọn pẹ̀lú aláyí ìjàmbá dáhùn lóṣù òun kò jẹ nígbà yẹn wọlé aláyí ne bẹ́ẹ̀ ni aláyí ìjàmbá dáhùn náà àwọn fúnra lẹ́nu ẹ̀pẹ́ yẹn wọ́n pẹ́ yẹn wọ́n Muhammad Ali ìjàmbá dá. tóró òun ga fúnra kí aláàjì kàwéèrè tí gbogbo èèyàn gbogbo èèyàn nàìjíríà yìí mọ̀ pé pé ọ̀sọ́ pé àgbàlagbà kọ́ àgbàlagbà ń gbà ni wọ́n lọ́dọ̀ àwọn ọmọ èkó wọ́n ní àgbàlagbà ń bẹ àgbàlagbì ń bẹ ọ̀tọ̀ ní àgbàlagbà ń gbà àwọn aláàjì kàwéèrè ń dẹ́kun àgbàlagbà ń gbà kíkẹ́ ẹ̀ máa kí ẹ̀ wàlá yẹn ni èdè yọ ọmọ kàmẹ́lì yẹn ọmọ kí ẹ̀ máa fi wàlá kí ẹ̀ máa fi kàmẹ́lì ni ọmọ kàmẹ́lì ọmọ ẹ̀rọ àwọn tó bá ti wá jẹ́ sí pé kèfèrí náà ni wọ́n náà tí wọ́n ní kọ́ ọmọ ẹ̀sán níjọ́ òní ànẹ́bí kan tàbí tọ́lá eléyìí ọmọ àbúlá bì yẹn eléyìí ọmọ àbú jálì yẹn eléyìí ọmọ àbú tọ́lìbù yẹn eléyìí ọmọ àbú kìíní yẹn ẹjọ́ ọ̀nà náà tó jẹ́ sí pé àwọn àgbàlagbà àwọn àgbàlagbà mẹ́kànù tọ́lá pé mọ̀lẹ́bí ànẹ́bí bẹnu wọn káàdé bí wọ́n ní tó eléyìí challenge kan tún nù àdìsá rẹ̀ ibà ti sọ báwọn tí wọ́n ní ká má lẹ́kọ̀ọ́ ni wọ́n ní ká má lẹ́kọ̀ọ́ yóò ní èyàn kí ń kó bídíà lé ìkásọ̀ nù wọn ó lé ha ah, ó lé ní èyí kó bídíà lé o èyí kó lé kí sì ń pè bàbá rẹ̀ ló kọ ń pè bàbá rẹ̀ ló kọ olówó ìkó bídíà lé ẹ̀rí nǹkan ẹ̀rí pé ó ti fọ́ wọn lójú kan wàláì àwọn gbogbo àwọn tó jùlọ ní ọmọ wápè lókọ yóò máa pè ní lókọ fáwọ yóò ní yóò ní tó fún òun fún mídíà lé àmọ́ tó bá ti àmọ́ mi ti ti ń ṣiṣẹ́ ní pàtà ìpẹ̀wọ̀ kọjá pé wọ́n lókọ mẹ́tọ́ àwọn

èmi a máa sọ mo ní ìbàjẹ́ jàbàtà ìbàjẹ́ àtẹnu ọmú ni wàláì tí because ẹni tó bá ń mọ jàbàtà láti pìlẹ̀ wàláì làfi ọ bàjẹ́ láti pìlẹ̀ bó kọ́lọ́ bàbúrà ẹ lọ bèrè tán rẹ̀ ìyẹn ni kò ní kò rí báwí wàláì tàláì eléyìí tí reality ni o wàláì tàláì mo fọ́lọ́ bàbúrà ẹni tó bá mọ biography ẹ̀ láti pìlẹ̀ ẹ̀ ọmọ kan tí ò lẹ́kọ̀ọ́ ni ẹja sòrò lomi tó dòdò bá ti jọ tó dòdò ẹ kò rẹ́nu báwí tó ẹ mà iná lọ́pàá tó fi di pé kìí sẹ́rí wàláì aburú ni kí ẹ máa wò yẹn rẹ̀ kọ́ máa wò kẹ́ ká máa fọwọ́ra lórí ká máa ní torípọ́jọ́ máa lúwa torípọ́jọ́ máa léwa torípọ́ máa jẹ́ wàláì azim àwa náà yóò padà kó bá àwa náà padà kó yóò padà pa lára ṣé bá nìsí sọkọ ẹ gbogbo tí ń ṣe nǹkan ẹ̀jẹ̀ máa ṣe òun ga fún rẹ̀ lọ́sọ fún mi òun fún rẹ̀ fún rẹ̀ lọ́sọ fún mi ṣé bá nìsí lóko ṣẹ̀ṣẹ̀ máa ṣe so òun náà ni tọ́pọ̀ sí àwọn ọmọ yìí lára láwọn ọmọ rẹ̀ tí wọ́n ń ṣe káàkiri náà lọ́pọ̀ sí wọn lára tẹ́lẹ̀ bá bá yín sọ̀rọ̀ nú wọn báyìí wàláhì làwọn ẹlẹ́mí ọmọ ẹ ọmọ tí yíyá bá ń sọ̀rọ̀ ní oní tí ó bá yẹ kí mo kẹ́ǹkàtà rẹ̀ mo èrè kékeré jọ ẹgbẹ́ ń bẹ o rò pé mo ráyè ni o rò pé mo ráyè ni sára rẹ̀ ọ̀fẹ́ balẹ̀ tí nǹkan bẹ lára rẹ ni ah, ayé jẹ agbọ́ bí kò lè bá mọ̀nà ní ìṣòro pé òun ní táìmù tó bá mọ̀nà kí lókè mi pẹ̀lú kíní kíní èké mi ń sàlàyé tèmi torí ẹlòmíì lọ́jọ́ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́fi bá lò tẹ́ bá mọ̀ pé ẹlòmíì lọ́jọ́ pé ẹ̀rọ bá lò pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò kà máa mú sí lára ni ẹ tètè yáàbù ẹ tètè kó yá pé kí ni bẹ lára rẹ <laughs> ó gbé rò pé mi náà gbé wà kú bá ni gbàtà wa parí tata ṣe gbẹ̀tà wa ń bẹ̀rù sáà gbà láìda ẹja kò mẹ́bìnrin wà láìda ah, láì gbàtà gbàtà délẹ̀ kan ìsálámù ti yá sáwà dé fún wa láìjọ ńgbà tó lọ́n sànú ẹ̀tàn wàláhìn àwọn so alhamdulilayi ọlọ́run bá ti sànú ìwà kọ́lọ́run bá lè kíra kọ́ mẹ́jẹ kí wọ́n tún padà síbẹ̀ mọ́ so kí láyé fàmí bẹ̀ ni pé tí nǹkan yẹn bá ti wọnú ara yẹn báyìí àìlẹ́kọ̀ọ́ gbìyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni wàláì ẹ mọ̀ wá sí àìlójútì sáwọn èèyàn ẹ mọ̀ sàárín títí àwọn èèyàn ọmọ kan nù wọn lọ́mọ tí mo sọ pé ó ní kọ̀sẹ́rì fún kí àwọn ọmọ pè yẹn ń bọ̀ dáyìí náà níjọ́ tó wá lé mi lọ́tọ̀ wá lè mi nígbà yẹn mo wà ní alálùbọ́sà wá ní tó eléyìí ọmọ bá wà yẹn eléyìí ọmọ mo ní wá wá mo sì mọ dèdè bọ́mọ ẹ̀ṣẹ̀ tó ọmọ ní nígbà náà Ahmed lọ́mọ ọmọ tí ó ní kókó lérí wò èrò kó sì ju twenty two years lọ́gbà tí mo sọ yìí bóyá tó bá tó bẹ́ẹ̀ wọ́n ní à mo ní ẹni tó ń bá wí mo ní à ó lábúrò mọ́mi wọn mo ní sẹ́ni tó ń bá wí mo ní ní ẹ wàhálà eh, eh, <laughs> ó sì lábúrò mọ́mí òun ní aláàkọ́ ẹ bóyá òun ti òun ti bá ẹ òun kọ́ ti bá pábùrò mọ́mí òun náà lẹ́jẹ̀ tàbí àbí kẹjọ jẹ́rọ kí máa bàyọ̀ ń bẹ̀ ní pín ìsì sọ wàhálà ìsì wọn àwọn ohun gbàtí wọn sọ mọ ní jóná mo ní ẹni tó ń sọ yìí mo mọ̀ wọn dáadáa mo ní ẹni tó ń sọ yìí máa ṣẹgbẹ́ rẹ̀ ó ní ẹ bẹ́ẹ̀ ní tòótọ́ ó ní ẹ bẹ́ẹ̀ ọmọ báwa yẹn ọmọ kí ẹ̀wọ̀n ọ̀sọ́ báwọn bá gbàlagbà wàláì nínú àìlẹ́kọ̀ọ́ nù tí ó bá ní ṣètò kọ́lọ̀ ọba kọ́dà kó sànà wa ṣètò kọ́lọ̀ ọba kí ó fi ọ̀nà mọ̀ wọ́n kọ́lọ̀ ọba àlekẹ́lá kí ó sí wọn lójú tí ó bá ní ṣèyí tó ọ̀pọ̀lọpọ̀ wọn bá ṣe rí eléyìí ẹlòmíì tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìlẹ́kọ̀ọ́ ń bẹ lára rẹ̀ tó wá rí àkídà kan tí ó fi nǹkan yẹn rinlẹ̀ tí ẹ so bí ìgbà pé ah, ó wá nǹkan yẹn wá ṣe dédé ara rẹ̀ pé ẹ̀hẹ́n àti mo ti ń ṣe gan àtẹ́sí sọ́pọ́ọ̀tì ẹ̀ so irú wọn bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ̀rí lẹ́ẹ̀mọ̀rí lẹ́ẹ̀mọ̀rí tẹ bá ríyàn tára rẹ̀ balẹ̀ dáadáa tó sì lẹ́kọ̀ọ́ tí ó lójú tì wàláhì làwọn tí bá ń ṣe tí bá ti ń ṣe àkídà yẹn tí bá ń ṣe àkídà jàbàtà yẹn pẹ̀lú kó gbàtàn jẹ ẹ mọ̀ rí pé ara rẹ̀ ó balẹ̀ ń tiẹ̀ tí àwọn ọ̀rẹ́ sábà ń sìn irú wọn èyí sì sábà pẹ́ ń bẹ̀ ṣùgbọ́n tó bá pẹ́ mẹ́nu wọn nǹkan kan sì ń rí lójú ni bẹ̀tẹ̀ ẹ̀rí pòun ò ní máa bẹ̀tẹ̀ àwọn mẹ́tẹ́ rí tí máa ń di hànàhànàhànà káàkiri yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò sẹ́kọ̀ọ́ lára ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n fẹ́ sàní títí yẹn tẹ́lẹ̀ náà wọ́n fẹ́ sàní títí ti tẹ́lẹ̀ tí wọ́n wá rí àkídà kan tí yóò di ẹ̀sìn mọ́ wọn lọ́wọ́ so bọ́n ti sọ di ẹ̀sìn mọ́ wọn lọ́wọ́ nìyẹn so a tún fi wọlé padà ní pẹ̀lú gọ́lọ́ọ̀bá a tún máa tẹ̀síwájú lọ́la lórí àwọn àlàyé tó kù so kọ́lọ́ọ̀bá ní kí lákìlá kí ó sànù ìkọ̀kan wa subhanahu wa ta'ala muhammadik ashhadu an la ilaha illa anta ah mo yẹ pé àwọn yan béèrè béèrè àmú ní ọ̀rọ̀ kan tí a gbọ́ táwọn yan sọ wọ́n ní pé àfa abdulrasaq Ejigbo ní jẹ́ kan lè kankan lè jàbá tábà wọn. pé pàtó kọ́ létá iṣẹ́ wíńdò lè rẹ̀ kò gbé fún yín lódìjà. bàtà aláṣẹ ẹ̀kọ́ lẹ́yìn jàbàtà wọ́n ní àà èyí tí wọ́n á kú o òun àti dọ́kọ̀ akóredé seven thousand náà mú lóṣù seven thousand ó ní seven thousand akóredé fẹ́mi lóṣù wọ́n láwọn ò ní fún mi mọ́ ó ní jẹ́ pé kóńgbà náà seven thousand wọ́n lákòó fún mi lówó kúrú láyé ní bóyá bẹ́ẹ̀ ló bí àti alhamdulillah wọ́n ní nǹkan tó yẹ kí wàhálà mi pọ̀ lórí ọ̀rọ̀ jàbàtà tí gbogbo ti fi lágbára báyìí kódà ọbẹ̀ máa sọjọ́ tí n tí ò rí sí ìbùkọ́ ọ̀lù báyìí káà ah, ó ti wá jẹ́ sí pé jàbàtà nìkan lẹ́yìn wa ẹ̀yìn etí ẹ̀ tako sí fún mi rẹ̀ ibẹ̀ ni ojókòó sí kódà sí tako sí fún lánàá ní tẹ̀sí irú àìsẹ́ ní tako sí fún gbogbo àwọn bídíà so àádìí máa takò wọ́n lọ ni wọ́n ní nǹkan tó fà á sí jàbàtà tí wọ́n láti pẹ̀lú jàbàtà ni pé wọ́n ní torí pé jàbàtà ìgbà tó ṣe wíńdò ilé rẹ̀ kò gbé fún mi ṣé bá ní sí so bí làákàyè tí wọ́n ti máa nìyí ẹ mà ẹ bí làákàyè bá ti máa yàn sọ̀rọ̀ alhamdulilayi pé àbúrò ayé jáwá ń jókòó mi báyìí jàbàtà fún rẹ̀ kódà ó sọ sí ọ̀rọ̀ tẹ́ wọ́n sọ ó sọ ẹjọ́ ọ̀dà sáà máa yìí bí mi pẹ̀lú ẹ ti wá súnmọ́ra wa tó yìí tó o bá ti ẹ̀ wá gbé wíńdò lè rẹ fún mi èmi wá jẹ́ nílà káyọ̀ kúkú tó o bá gbẹ̀yìn fún mi àyè mẹ́yà àǹfààní tí mo tó lè jẹ ẹjọ́ ọ̀dà máa yìí so kí ẹ wá ti torí nǹkan kékeré kan kó wa bá ń tó pọ̀ jẹ ṣe wá ibi tẹ́tù wá mọ̀ pé ọkùnrin onírọ̀ ayé àtàkì yá màní èmi àti ọ̀jọ́ ládéhùn pé yóò gbé wíńdò lè rẹ fún mi àbọ̀ àyíṣà àwọn ni ó ládéhùn pé wọ́n gbé wíńdò lè wọn fún àbí ẹ̀yin kẹlẹ̀ wọn wíńdò lè rẹ̀ àwọn ni wọ́n wọ wíńdò lé rẹ̀ èmi àti ọjọ́ ládé òní láyé pé ń bá ṣiṣẹ́ àbí alhamdulillah ṣé ti rí nìdí wallahi àwọn wọ́n wà ń jókòó wọ́n wà jókòó lẹ́yìn báyìí so táwa sọ pé bóyá àbí nítorí pé iṣẹ́ kan tí mo fẹ́ bẹ́ẹ̀ ṣe ìyẹn ni ọ̀wá bọ́ sí mọ́ èmi àti ọjọ́ èyí ń rán kan pé màá bẹ́ẹ̀ ṣiṣẹ́ rí láyé ẹ̀sìn ọ̀dà sábà ń so tó o bá wá jẹ́ pé yẹn ni sí láti jẹ́ tí wọ́n wá tó wá gbé wíńdò rẹ fún mi ìyẹn wá jẹun mọ́ ṣe ìwádìí ọ̀pọ̀lọpọ̀ wíńdò ṣe ìyìnzí ọ̀pọ̀lọpọ̀ wíńdò so lẹ́bi mọ̀ pé kí wá ṣe kí ṣe òun nìkan ẹni àwọn ẹ̀sìn sáré tètè mú wa pé ìgbà tí wọ́n kú òun bẹ̀ ìgbà táwọn kú òun bẹ̀ ńgbà yẹn nìkan tá sọ ni pé ọmọ báwa yẹn nítorí seven thousand tí akóredé lòun ò ní fún mọ́ni kódà kí ṣe ìwọ̀n nìkan wọ́n ní torí pé akóredé sọ pé òun ọ̀yọ́ yín kúrò ní ìmáàmù mọ́sálásí pé ìmáàmù lẹ̀ wá gbé lẹ̀ ẹ̀ ẹ̀ wú nǹkan lọ́nà ọ̀rọ̀ tó ń pé àwọn yóò fi máa bójú pé ha àtúkọ̀ lẹ́sùn ṣe so gbogbo ọ̀rọ̀ tẹ́ bá ń sọ onítàlójú àwọn èèyàn pé kí níkan Abu Yasiri náà ó sọ the same thing pa wọn Abu Adéwọlé náà ó sọ the same thing pa wọn Abu Abdul Qudus táwọn ti kọ́kọ́ sáájú kú wàlá ìwé sọ náà nìyẹn à ó nítorí bàbá Abdul Qudus ó nítorí pé ìyàwó wọn ìyàwó wọn ọ̀fẹ́ bójú nítorí wọn ẹ̀nà ti kú ó ní Abu Abdul Qudus yẹn ìyàwó rẹ̀ kódà ìyàwó rẹ̀ ti síjú padà nísìnyí Abu Abdul Qudus ó dẹ̀ ti fárùn gbọ̀n wàláhì bí owó àti gbà náà nù níjọ́ tí mo wá pàdé àbú àbí ní Táíwò mo bá wọn pẹ̀lú gbà wọn ah! tó pé ni mo pe ah fún wa sẹpẹ fáwọn ọgbẹ bí bí wọn bá tiẹ̀ wá wù náà kọ wọrọ wù tó dédé bí mo ṣe mọ kó ti wù tẹ́lẹ̀ yìí a ah! nígbà tí nítorí ìyàwó wọn ìyàwó wọn wọ́n bá pe àbúrò abúlé àbúrò wàláì pé lẹ́yìn eléyìí tó bá jábọ́ nígbà táwọn bá ń ya ọrùngbà wọn nígbà táwọn bá ń yà lẹ́yìn eléyìí tó bá já nìkan nínú ọgbà wọn tó kúrò nínú ọgbà pé wàláì làbí ó ní àwọn Abdullahi Adéwọlé ó ní nǹkan táwọn Abdullahi Adéwọlé ti kúrò ní pé wọ́n wá bá wọn pé káwọn bá wọn sọ náà Saudi báwọn fẹ́ lọ sí Saudi òun wá sọ mọ pé àwọn ọmọnà ní Saudi òun kankan àbádéwọlé bá ní tòun bá tẹ́ ẹ̀ bá ti lè mọ̀nà kí àwọn ṣe Saudi òun ò ṣe mọ́nu. wàláì the same thing náà ló tún sọ nípa Abuja sídìí náà mo ní lọ́wọ́ ni ṣé báyìí nìkì the same thing náà ló tún sọ pé Abu Yasir náà pẹ̀lú Abu Yasir náà sọ pé kíkà wọn báwọn sọ náà Saudi ṣùgbọ́n táwọn wá sọ pé àwọn ọba Abu Yasir sọ náà Saudi lọ́ba sọ pé tó nítorí ẹ̀ àwọn ti do níbi díànù Abu Yasir náà fi ń gbógun sí. kò wá ní sẹ́nì kankan tí ó kú òun bẹ́ẹ̀ láyé tí ò ní parọ́ ma ọ parọ́ ma fa zàrùmí náà ọ pa títà fa zàrùmí náà ṣé báyìí nìkì so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú gọ́nà ọba fún nǹkan tẹ́ wá wí ìwà sa gbogbo ọ̀rọ̀ jàmbá tájọ tí gbogbo tẹ́ máa gbọ́ lẹ́yìn kọ́kọ́ bẹ́ẹ̀ tẹ́ máa pe áá irọ́ àgbákòrọ́ lélẹ̀ yìí ó lè wàláì ó lè parọ́ bá nàbì níjàmbá honestly speaking ó lè parọ́ bá nàbì ibi tí irọ́ ibi tí rọrọ̀ lọ́rùn dé tí ó bá ní ti so wọn kárọ́kùn kankan so kọ́ lọ́ba kó sàmì wa gbogbo eléyìí ń sọ ẹ ọwọ́ ń bà wọn náà ni ẹ̀rí là ń mú wáyé ẹ̀rí ni ṣé ìgbà tá bẹ̀rẹ̀ sí ẹgbọ́rọ̀ window aláwọn mẹ́rin wá pé kíní ẹ̀rí rẹ̀ kpe sọ pé ọ̀rọ̀ pé olówó bá wọn ṣe wíńdò kò bá wọn ṣe wíńdò nínú ọ̀rọ̀ à ń sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀fẹ́ ọ̀fẹ́ a ní ó fèsì ọ̀dà pa gbogbo yìí ti fèsì èsì ní ọ̀fọ̀ kò rẹ́ sí fọ̀ kò rí ayé ọ̀bọ̀ta ò rí bí bọ́ta bí ẹ jẹ́ wá bọ́ta náà ẹ tó bá jẹ́ pọ̀rọ̀ àbọ̀rọ̀ fẹ́nu kákàdé ta kákà máa sọ̀rọ̀ lásán tí ò ní ní ẹ̀rí kankan tí ò dẹ̀ ní ní kíní so ló fi mọ̀ pé sọ̀rọ̀ pé ọ̀rọ̀ wíńdò ọ̀rọ̀ ẹ̀sìn ni bọ́ta wá yanjú ara rẹ̀ bọ́ọ̀ bá bọ́ta fèsì ẹ̀ kò lè fèsì láti jọ́ kò lè fèsì oríṣiríṣi aláàbá kan tó pàdé ẹ̀ ní lérè àbá kíní tó ń ṣe fún yín ní sábó láì eléyìí tí wọ́n fẹ́ kọjá bẹ́ẹ̀ o àfikẹ́ ìfèsì orí arọ́ olórí burúkú ọmọ ìgbò yẹn kíní kan alẹ́ tó jẹ ní wákàtí yìí ọmọ wèrè lọ́mọ yà ìyẹn lọ́wọ́ wèrè kọ́ o ọ̀rẹ́ rí eléyìí ẹ̀fẹ̀sì ni o ẹ̀fẹ̀sì. so ẹ̀fẹ̀sì ni kò yẹ bá ní kì so kọ́ lọ́ba kó sànù wa oríṣiríṣi ó ti ó ti ọbẹ̀ máa jó lórí nínú aburú lọ lọ́nà ọ̀bọ̀ fọ̀nà máa wallahu alam. àwọn òbí kọ́ nígbà yìí tí mo yá ká dáhùn ẹ̀yọ̀ kan tó bá di ní ọ̀la wọ́n ní ẹ máa ń pè náà Adam sọ́sọ́ wọn di ni àbí wọn ò láti lẹ̀. naam wọ́n ní sẹ́yìn fẹ́nu òun náà lọ sọ jabata àti habib bin adam al-alori ló sọ wọ́n dolódo ni àbúwọn makéwú látilẹ̀ àwọn makéwú látilẹ̀ ni mo fọ́lọ́ bá búra wàláhi alazim kìí sọ̀rọ̀ ẹ̀gàn kìí sọ̀rọ̀ kìí ní wàláhi wọn makéwú látilẹ̀ ni nítorí pé ń ṣẹ́rí èèyàn tó bá mọ kéwú tí fẹ́nu bá gbé ẹ mọ̀ ìfẹ́ nìyí mọ kéwú ìfẹ́ ẹnu ní kàńdà aláàmú ẹtí ọ̀nà sábà yìí wàláhì ìbàdí máa ń sọ̀rọ̀ mà ẹ mọ̀ pé ní ilé kágbá kò báyà yá eléyìí báyìí ìmọ̀ ń bẹ lára rẹ̀ tààrà rẹ̀ kódà ó ní kágbá kò báyà pẹ̀lú mọ̀ ń bẹ lára rẹ̀ pẹ̀lú ìfẹ́ ẹnu ń túmọ̀ yẹn so torí pé ọ̀nà tí wọ́n máa gba present ọ̀rọ̀ yẹn ọ̀nà tó yẹ pé ẹ máa mọ̀ pé ẹ̀kọ́ lẹ́ni fi ń sọ̀rọ̀ ni but ìfẹ́ ẹnu ní kàṣíkì ni fi ń sọ. sẹ́rí àwọn eléyìí àwọn jàbátá yìí àwọn eléyìí ò tiẹ̀ mọ kéwú rárá ni wàláhì azim wọn mọ kéwú rárá wọn pú ọ̀gán tí àwọn ọ̀nà yàtọ̀ fún pé fẹ́ẹ́nu ń bẹ fún wọn wọn tó rí mà wọn tó rí mà polongo fẹ́ẹ́nu náà eléyìí ń kó nǹkan tọ́lọ́ fi ní kó fi tiwá tètè là a ti tètè discover ìmọ̀kájà bàtà púpọ̀ débi pé ńgbà táwa wà ń bẹ̀ èmi ẹ̀fẹ́ kí àwọn tó kéwú kan wá àtẹ́ǹdì wàláhì láti ká wá àtẹ́ǹdì àwọn lectures àbájàbàtà because mo mọ̀ wípé ó wà ridiculous wọ́n mọ̀ wá wò yẹn pé sẹ́ni tẹ́lẹ̀ ń tẹ̀lé náà rè because àbájàbàtà ò ní rí kéwú kàbí ń ka kéwú gan. ẹ̀wọ̀n náà sáà sábàtì àwa ní òun tiẹ̀ ń sọ lárúbáwá pé ń lè kéwú lárúbáwá àfọ̀kànmọ̀ jẹ jùlọ ni àní mo ní lecture rẹ̀ kan bí báyìí wàlá alùkọ̀wárì jì ló pé lẹ́tọ̀ ẹ̀ lárúbá ló fi sọ látòkè délẹ̀ wàlá àbí ìgbà tó máa ń ná ń kọ́ yorùbá bíbá wàlá àwọn lárúbáwá tí ò múnádóko ìsọkúsọ ìsànjẹ jùlọ ni mo fẹ́ lè pèlè fún wa láti bẹ̀rẹ̀ lẹ́tọ̀ ẹ̀ lẹ́ni two hours tí ìjọkọ̀ ìbá lè gbà mí wàlá mo lè má búlẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan tá kí láàrin ìṣẹ́jú méjì méjì mo lè máa yọ ọ̀rọ̀ márùn-márùn láàrin ìṣẹ́jú nígbà táwọn wí ikú wí lọ ni kò mọ̀ nǹkan kan rárá àló débi pé mo ti kọ rìsáàlà sí rí wàláì ìgbà tójú ń tíyàn mo wá kọ lẹ́tà sí pé àfa àjàbàtà ẹjọ́ nítorí yóò dá fún yín kẹlọ kẹlọ tún lórúkọ yín kò dá rárá wàláì bẹ́ẹ̀ ń sọ bẹ́ẹ̀ ń gini mo kọ́ ní lárúbáwá sí ni o mo ní bákan náà kùránì yìí náà kò ṣe kíní ẹwọ́ ènìyàn kan kọ́ máa kọ yín nulẹ̀ kété pé ní kẹ́ kọ́ńtà kọ́ máa kọ nínú pálọ̀ yín tẹ̀wọ̀n ọ̀dọ̀ sábà yìí ẹni tí mo fi lẹ́tà yẹn rán àbú fáàrù ni. àwọn tó bá tí wọ́n bá pẹ́ nínú jàbàtà tí àfa yìí ti wọlé sínú jàbàtà wọn mọ̀ àwọn tó bá ṣe dé kú irú àwọn afa àwọn olè mọ̀ wọ́n ti wọn tó láwọn ti kú before káwọn ilé tó wọlé ṣùgbọ́n tó bá pẹ́ dáadáa tó yẹ pé ibi ìdí àsìkò kan lájọ kú yóò mọ àbúrò àgbègbè fáàrù tí mo sọ yìí àwọn ni mo fi lẹ́tà yẹn rán pé ẹ bá ń fún ọkùnrin yìí lẹ́tà rẹ̀ sì tẹ́ lọ́wọ́ ó dà àrẹ́jọ́ mẹ́ta lèmi àti èfi lówójú ara wa tó lójú ti lójú jẹ́ ti wò lójú ti èmi náà tàwọn ẹ̀mà èmi náà mo sọ mọ́ nkọ́rẹ́jì mo fi kọ́ mo sọ mọ́ nkọ́rẹ́jì kò lẹ́sìn ìgbàtọ́ mi kọ́ ju pé láti lè jẹ́ kí ó lè fún ẹjọ́ understand embarrassment ni of the highest order kí pẹ̀yẹ̀ láàbá kọ́mọ ṣe blunder níta gbangba ẹjọ́ understand so jàbàtọ̀ òwúlẹ̀ mọ́ kéwú ni wàláhì ọ̀sìn ló jẹ́ ní ìgbàta wà lọ́dọ̀ rẹ̀ tí bá ti sọ wípé àà mọ́ mẹ́kẹ́ wúgẹ́ o kódà nítorí ẹ̀ ni eh, Sheikh Adam fún mi ní awwal àwọn náà sọ mi ní awwal torí pé sport ni wọ́n gbà ẹ̀ máa gajú máa ń cross mind mi each time sábà jàbàtà bá sọ ẹ̀ ní tí mo wá sí mind mi pé á ah, àmọ́ àwọn ọ̀dẹ̀ yẹn jọjọ classmate wàláhì láti ẹ̀rẹ́ mo bàbúrà wàláhì mo sábà máa ń tẹnu mọ́ kiri pé ní tí mo cross mind mi ni pé á ah, àmọ́ àwọn tẹjọ jẹjọ classmate àṣà àwọn ọ̀dẹ̀ ni wọ́n kò sẹ́ because èmi mọ̀ ẹ́ pé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wà yìí èmi àti yóò gbọ́dọ̀ jẹ́ classmate kẹgbà force láti honestly speaking bí n ṣe mọ nǹkan kan tó yìí èmi àti jàmbá tó lè jẹ́ kílásí méjì kọ́ gba fọ́ọ̀sì bóòlù ó ṣe gbà bóòlù ó ṣe gbà sí kàtàkàtà tí ń wù yìí náà ṣe àwọn ọ̀nà tó tí bá ti wọ́n tọrọ ọ̀fẹ́ rẹ̀ kọ́mọ́ mọ́mọ́ èmi mẹ́jọ gbà ó mo manáwó àti sọ́dún kan kí àwọn lóun manáwó àti sọ́dún kan tàbí mo ti pílẹ̀ rẹ̀ fún wa bí ilẹ̀ yìí tó lóun manáwó bẹ̀ ibi tí ti fàlàyé wípé kí ẹ máa sọ pé kí ẹ máa sọ pé mo lè wẹ̀ gan o kẹ́yìn sí kẹ́yìn sí sódò fún mi yó ẹ <laughs> wọ́n ló lè wẹ̀ ní wọ́n ti sọ sódò rẹ̀ kọ́ máa wẹ̀ lọ́nì bí ẹja wọ́n tó ló lè wẹ̀ sẹ́tì sódò tó mú mi yó tó wọ́n pariwo yé ẹ̀rí omi o ti pàbú àbúbí mẹ́ta <laughs> ẹ ọgbẹ́ ọbẹ̀ sọ dá nìyẹn sọkọlọ kó sànù so kì í ṣe kankan ju pé àfàjàbàtà wàláhì ó púọ̀ láti ilẹ̀ kò mọ anything so kì í sọ̀rọ̀ kínní ọ̀rọ̀ tó yára túyàn láti rí ọ̀rọ̀ ọmọ ni ṣàgbé ní ìbájú sọ̀rọ̀ ọmọ ẹ̀ ti mọ bẹ́ẹ̀ yẹn ti mọ nínú mà ìmọ̀ yára máa ń túyàn láti rí ga nítorí ẹ̀ akọ́tẹ̀ dáadáa síbí báyìí láwọn sọkúsọ láwọn òdo rẹ̀ tó yẹ sí pé ẹ̀ ti mọ̀ pé ní báyìí òdo lè kéé ṣe pé ẹni tó ṣe mistake ẹni tí ó mà ni ẹ̀wọ̀n ẹ̀dá sáǹsì kọ́lọ̀ ọba kó sànà wá sóò kìí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni kejì rẹ̀ náà àbíbù náà òun náà dákan mani kí a máa kí a máa tún ìtìzáàrù kọ́ máa tún sí kí èèyàn fabẹ́ tí àwọn ẹ̀sán máa ń sìn kí alánàbí wọnú gẹ̀rẹ́ láìsà láǹgbà láìsà àlìjẹnu àrẹ́bí wọnú ògiri ẹ̀hún àwọn àtòbí yẹn wá wọnú ògiri ẹ̀ ẹ̀dá kò ògiri tí wọ́n gbáyè tó báyẹn ṣé bá ní sìn so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe ìkọ́nà wa kó sànù wa so gbogbo àwọn eléyìí báyìí wọn mọ ibi tẹ́sí darí kan wọn mọ mọ ni kódà lóòrọ̀ ló kéré ju wọn mọ ká wa kó sànù wa a wà yìí àwùjọ tí èèyàn láti pé ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ẹja wọ́n sùn wọn rẹ̀ kó tó bọ́ta ni ṣàǹkó kálukú náà lórí kó wá àti bọ́ta déjì máa sọ̀kú sọ̀rọ̀ rẹ̀ nítọ́fà ni ẹ̀ta àfi kàdẹ́wò orú àwọn èèyàn báyìí sálà wọn ṣe dáwà ẹnìkan wá lé ní ẹ̀ à kí ó lọ sí Egypt máa tọ́ra rẹ̀ kí àwọn ọ̀rọ̀ yíjú jù ọmọ pé ọwá túbọ̀ sí pọ̀mọ́ kéwú àìmọye èèyàn tó lọ sí ilẹ̀ lárúbáwá tó yẹ sí kọ̀mọ́ nǹkan kan tó fi lọ tó fi padà wàláhì náà fi ìmọ̀ yìí ṣe pé ọlọ sí lágbájá lọ sí kìnnìkan èyí tí tó bá ń sọ lẹ́nu ibà ti máa tọ́ wọn ibà ti máa àìmọye èèyàn tó lọ sí yunifásitì ò lè ṣèbó àbẹ́ ẹ̀yìn erí ni tó lọ sí yunifásitì ò lè ṣèbó àìmọye títà tí ò lè kọ́kọ́ ara rẹ̀ wàláhì títà tí ò lè kọ́kọ́ ara rẹ̀ ẹ̀ rírí àti ni wọ́n tún lásìkò bọ́lá jìnnà so kọ́ lọ́ba kó sànù wa so eléyìí ò túmọ̀ sí nǹkan kan so ká má fi yẹn ká má fi yẹn ká má fi yẹn ká má fi yẹn tu wa lójú jẹ so kọ́ lọ́ba kó wà wẹ̀lú wa subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an